ẹ̀yin ènìyàn wa ayé le o ayé àkàmàrà ẹ wojú ayé lóde hey! childhood friend ọ̀rẹ́ àti kékeré tight friend best friend láti kékeré ẹ wo nǹkan tárákùnrin ṣe fún ọ̀rẹ́ ẹ̀ ṣe ní arákùnrin tẹ́ ẹ wọnú fọ́nrán yìí àwọn ọlọ́pàá commissioner of police ní ìpínlẹ̀ Ondo àbáyọ̀mí ọ̀làdìpọ̀ òun ló kó àwọn ọmọlẹ́yìn ẹ o ni wọ́n torí rí òkodoro ọ̀rọ̀ bí ìṣẹ̀lẹ̀ yìí bó ṣe ṣẹlẹ̀ o ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní òkè igbó ní ìpínlẹ̀ Ondo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọmọ ìlàjẹ ẹsẹ̀ odò ẹ máa mọ ibi tí wọ́n pè ní òkè igbó ní ìpínlẹ̀ Ondo ló ti ṣẹlẹ̀ o níbi tí arákùnrin ẹ Dọlápọ̀ ọmọ ọdún mọ́kàndínlógójì ó pa ọ̀rẹ́ ẹ̀ childhood friend nítorí kíni nítorí pé wọ́n fẹ́ gba ọ̀kadà lọ́wọ́ ọ̀rẹ́ yìí òun ti lọ plan pẹ̀lú àwọn kan ó ti dìmọ̀ pọ̀ wọ́n fẹ́ gba ọ̀kadà lọ́wọ́ childhood friend ẹ̀ níbi tí ìyẹn ti bá wọn dráàgì ó máa fẹnu ara ẹ̀ ṣàlàyé wọ́n ní kí ló gbámọ́ lórí ó ní òkúta ó gbá òkúta mọ́ childhood friend ẹ̀ lórí èló ni wọ́n wá ta ọ̀kadà ọ̀hún o wọ́n ní wọ́n gbé ọ̀kadà ẹ̀ lọ tà ní Ìbàdàn o lọ́ba tà ní one hundred and thirty thousand naira nítorí one hundred and thirty thousand naira lẹ́torí pa odidi géńdé ọlọ́run lẹ́torí pa odidi ọ̀rẹ́ ọ̀rẹ́ àti kékeré ah Elédùmarè màá wá ṣàánú fún wa báyìí ẹ máa gbà wá lọ́wọ́ àwọn ìka ènìyàn ẹ máa gbà á lọ́wọ́ àwọn ọ̀dájú ẹnìkan ò ṣeé finú tọ́mọ́ o ǹjẹ́ ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ ẹ láti kékeré tó bá ní ó yá ọba sáré bá mi gbé mi débì kan á fi ọ̀kadà ẹ gbé mi débì kan lọ́ bá dé ojú ọ̀nà ni wọ́n bá fẹ́ gba ọ̀kadà lọ́wọ́ ẹ o ló bá wọn bá wọn dráàgì o lọ́ bá gbá nǹkan mọ́ lórí wọ́n pa o bí wọ́n ṣe pa báyìí ni wọ́n bá jù sínú igbó igbó yẹn lẹ́rí tí commissioner of police nípínlẹ̀ Ondo Àbáyọ̀mí Ọ̀làdìpọ̀ ló kó àwọn ọmọ ẹ̀ lẹ́yìn ni wọ́n wọnú igbó lọ o ibẹ̀ ni wọ́n ti lọ bá òkú ọmọ arákùnrin tí wọ́n pa yìí o ẹyẹ ni ọ wá ẹ wo fọ́nrán yìí jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ fi ohùn sí kẹ́ wa gbọ́rọ̀ lẹ́nu àwọn commissioner of police àtàwọn akẹgbẹ́ ẹ̀ ẹ ṣàtìrí wọn bẹ́ẹ̀ yẹn nínú igbó wọ́n ṣe ń gbé òkú ọmọ yẹn tí wọ́n ń da nǹkan bò ó ẹ́ ọlọ́run ọlọ́jọ́ òní o a ò mà ní bọ́ sọ́wọ́ tọmọtọmọ a ò mà ní bọ́ sọ́wọ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ o. Hey. We're still staying with security matters. Police Detectives in Ondo State have arrested a 39-year-old fruit trader for allegedly killing his 34-year-old childhood friend in a bid to steal his motorcycle. The suspect who confessed to committing the crime discarded his body in a bush. A senior reporter Ayodeji Moradio has more. Would like to warn that you may find some images in this story disturbing. Of viewer discretion is advised. A team of officers led by the Ndo State Commissioner of Police, Abayomi Oladipo, embarked on a fact-finding journey to Okegbo community After about an hour on the road, members of the team disembarked at a destination. Finally, they arrived at a location in Okegbo area where a 39-year-old man killed his childhood friend. The man, identified as Babalola Dolapo, killed his friend after selling his motorcycle in Ibadan at a sum of 130,000 naira the suspect who dumped the corpse of his friend in a pit after killing him was arrested after 12 days. It's my close friend. He's a close friend of mine. Truly, his bike is not the first bike i ever stand. When we, when we are intent collecting the bike from him, he dragged with us. And you hit him with what? I hit him with stone. Stone, okay. And do you know his family at all? I know, I know his mom and his younger brother. Okay. So how do you feel on seeing the mom and the younger doing this? Uh, you, were looking for him, and how do you? I can't explain, The commissioner of police in the state frowned at the manner in which some farm owners within the area where the suspect was killed failed to alert the police. And the suspects that we apprehended hit him with stone on the head and consistently to wood to batter his head. Thereafter, they dragged the already dead body into the bush, threw him into a pit stench that is oozing out from this location. They ought to have uh, taken necessary step are informing the police in this area of what they have seen. With this development, the police in Ondote say it is investigating the matter to get to its root. lẹ́nu àwọn ọ̀gá ọlọ́pàá ní ẹni commissioner of nípínlẹ̀ Ondo bí ọ̀rọ̀ náà bó ṣe jẹ́ a ò mà ní ṣìrìn o a ò mà ní ṣọ̀rẹ́ ní ẹ̀kọ́ pàtàkì lélẹ́ẹ̀jẹ́ fún gbogbo wa o ẹ má lọ finú wénú kẹ́ jẹ́wọ́ arákùnrin yìí báyìí ó finú wénú hmm, ó finú tọ́ ọ̀rẹ́ wọn fún ní ìwọ jẹ ó ti jẹ́wọ́ báyìí ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ kí ló dé ṣé látàrí bí ìlú ṣe lè yìí náà níbo la wá ń léra wa ń lọ báyìí torí Ọlọ́run lóòótọ́ ni ìlú le ṣùgbọ́n a ò lè sọ wípé torí pé ìlú lelelelele ká máa wá gbéra wa ká máa máa wá ṣe aburú síra wa kẹ a máa wá rò wípé kẹ pa ọmọ ẹnìkejì ní ọ̀nà àbáyọ kì í ṣòun lọ̀nà àbáyọ a ti sọ ọ̀nà àbáyọ fóníkálukú yí gbogbo ọ̀dọ́ pátápátá wípé orílẹ̀-èdè Yorùbá lọ̀nà àbáyọ kì í ṣe wípé kẹ máa para yín lórí èèlò ìwọ Babalọlá Dọlápọ̀ ọmọ ọdún mọ́kàndínlógójì tó o pa ọ̀rẹ́ ẹ báyìí nítorí pé o fẹ́ gba ọ̀kadà lọ́wọ́ ẹ̀ ṣe ọ̀kadà náà báyìí o ti tà á ṣe o ti wá rí owó ẹ̀ náà o ẹ̀ torí pé ẹni tó bá fi idà pa ni idà náà ni wọ́n fi pa á idà ni kí ló dé tó jẹ́ wípé ọ̀kánjúwà ó ti ba yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹlòmíì jẹ́ ọ̀kánjúwà ó ti ba yí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ mi jẹ́ lórí kíni kí ló le tó bẹ́ẹ̀ ọ̀rẹ́ ẹ childhood friend yẹ o wá ro ire kàn án o wá gbìmọ̀ pọ̀ pé o tẹ̀ kọ́kọ́ gbìmọ̀ pọ̀ pẹ̀lú ẹ̀ pé kẹ́ lọ gba ọ̀kadà lọ́wọ́ ẹ̀ yẹn gan èèyàn ó ti fi hàn yí pé èèyàn burúkú ayé àti ọ̀run ni ìyọ̀ sì ti fi inú tọ́ báyìí ọ̀rẹ́ òun ni kò síbi tó bá ní kí kò ń gbé òun lọ òun á gbé lọ ṣé ti ráyé láì mọ̀ wípé ó fẹ́ lọ pa òun ni láì mọ̀ wípé ó ti pílánì ńlẹ̀ fún òun ìyẹn náà wá bá ń dráàgì machine ló bá náà ń gbòkúta ló làmọ́ lórí nìyẹn bá kú wọ́n wá mú òkú ẹ̀ wọ́n wá lọ jù dànù sínú oko olóko ṣe ráyé o a ò mà ní ràkóbá ẹni tó ní oko báyìí ẹ̀dẹ̀ mọ̀rọ̀ àwọn ọlọ́pàá wọn á wọ́ òun náà jáde ẹni pé inú oko nìyẹn oko olóko wọn lọ ju òkú ẹ̀ síbẹ̀ ọlọ́ọ̀ tó ní àṣírí máa tú ni kí ló dé níbo là ń léra wa ń lọ ẹ̀yin èèyàn wa ẹ̀kọ́ pàtàkì lélẹ́yìí fún gbogbo wa ẹ má finú wénú o wípé ẹnìyàn ọ̀rẹ́ mi ni bẹ́ẹ̀sì ẹ̀yin oníbẹ́ẹ̀sì bestie mi ni kò síbi tó bá pè mí lọ tí mi ò lè lọ in fact lóòru ọ̀gànjọ́ tó bá ní kí wá gbé òun lọ bí báyìí máa gbé e lọ ẹ jẹ́ ká rọra ṣe o hey ayé ti gbẹgẹ́ báyìí o ayé ayé ayé àkàmàrà hmm ayé le báyìí o ṣe ti rí ẹ̀kọ́ pàtàkì lélẹ̀ jẹ́ fún gbogbo àwa ọmọ Yorùbá gbogbo ènìyàn pátápátá àtọkùnrin àtọbìnrin àtọmọdé àtàgbàlagbà ẹ̀kọ́ gidi lélẹ̀ jẹ́ a ò sí o a ò ní bọ́ sọ́wọ́ o a ò ní bọ́ sọ́wọ́ ẹlẹ́lẹ́ni onígbàṣe wa ṣe o a ò ní lùgbàdì ayé o torí pé ibi tí ayé tiẹ̀ wá ń lọ báyìí ó tiẹ̀ wá lágbára nígbà tá à ń sọ̀rọ̀ wípé kò sétò ààbò nínú ìlú ẹ ti lélẹ̀ tó ti gbé tó ti jáde ẹ ti wọlé tó ti jáde síta a sọ wípé ee tí ìlú ò bá ti dáa táwọn adarí bá ti kùnà àti ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe iṣẹ́ rí oríṣiríṣi nǹkan náà máa ṣẹlẹ̀ lọ́tún lọ́sì lóòótọ́ ìlú ò dáa ṣùgbọ́n ìyẹn ò ní kí àwọn ọ̀dọ́ tàbí ẹni bọ̀dẹ̀ ẹnikẹ́ni kó wá máa wá rò wípé kó pa ọmọ ẹnìkejì ẹnìkan lókàn ìyẹn ò dáa ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ gba orílẹ̀-èdè wa kí ọkàn oníkálukú lè balẹ̀ lásán ìyẹn ò ní pé kẹ má wàá wo nǹkan tẹ fẹ́ ronú kàn láyé yín wípé kẹ ṣiṣẹ́ o torí ẹlòmíì ò tẹ̀ fẹ́ nǹkan kan ń ṣe ẹlòmíì ò tẹ̀ fẹ́ ṣe owó owó owó òjijì ni wọ́n ń wá kiri kọ́ ṣàti rí owó lójú ẹsẹ̀ ibi tí wọ́n iṣẹ́ sí wọ́n fẹ́ jẹ́ ń bẹ̀ kọ́ ṣàrí owó owó òjijì yẹn tí kì bá ṣe bẹ́ẹ̀ ni kí ló mú ọmọ thirty nine years ronú kàn wípé kóun lọ já ọ̀kadà gbà lọ́wọ́ ọ̀rẹ́ òun débi pé ìyẹn ti bá wọn drag tó ti fi gbá nǹkan mọ́ lórí ẹ rí i pé èrò burúkú gan nìyẹn wọ́n sì ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi ẹ̀yin òbí wa náà ẹ̀yin òbí ẹ̀yin abiyamọ rere ẹ̀yin abiyamọ abọ̀já gbọ̀rọ̀ gbọ́rọ̀ ẹ jẹ́ kí a tọ́ àwọn ọmọ wa hmm, ẹ jẹ́ kí a fi ẹsẹ̀ àwọn ọmọ wa sí ọ̀nà tó dáa lóòótọ́ àwọn òbí ń gbìyànjú o ọmọ mi wà àbí ikọ́ ìmí wà àkọ́ ìgbà ọlọ́run lódùmarè á fún wa tọ́ o fún un tọ́ ni gbogbo wọ́ o ọlọ́run ọlọ́jọ́ òní gbogbo abiyamọ ayé gbogbo èso ilé ìtọ́ Elédùmarè pèsè foníkálukú wa ọlọ́run àfọwàtọ́ a ò ní dààmú a ò ní jẹ̀bi lórí àwọn ọmọ wa torí pé oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé ayé nípa kí ló sì fa ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ sì ní ó ba ìwà rere jẹ́ tẹ bá wọnú ìlú yẹn báyìí ọmọ ọdún mẹ́jọ ọmọ ọdún mẹ́sàn-án wọ́n ti wọ oríṣiríṣi ẹgbẹ́ ibi láti mú bíyá lórí ẹ̀pẹ́ lórí Facebook wa ni àwọn ọmọ tó yẹ pé wọn ò ju ọmọ márùn ọmọ ọdún márùn ọmọ ọdún mẹ́fà kò tí wọn ò tí ì pọ ọmọ ọdún méje àwọn ọmọkùnrin méjì ni wọ́n ní arákùnrin kan ní ọwọ́ ẹ̀ làwọn ti lọ máa ń ra dò tí wọ́n ń fà oríṣiríṣi nǹkan tí wọ́n ní wọ́n ń fà ibẹ̀ ni wọ́n ti ń rà. ẹ wo irú ìgbé ìgbé ayé burúkú yẹn ẹ wo orúbi tí wọ́n ń fi ẹsẹ̀ àwọn ọmọ yẹn sí báyìí ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún méje tí wọ́n ti rán wọn níṣẹ́ burúkú bẹ́yẹn lọ ra kinní kan wá kan fà á ẹ wá wo àwọn ọ̀dọ́ ní ìgboro ọmọ ọdún máàdógún ọmọ ọdún mẹ́tàdínlógún èyí tó dàgbà jù ní ọmọ ogún ọdún tó bá dá orúkọ àwọn kan tí wọ́n ń fà fún yín wọ́n ti bà yí àwọn ọ̀dọ́ jẹ́ títà sọ nìyẹn wípé àwọn adarí wa kí wọ́n ṣe dáadáa nítorí pé àìṣe dáadáa wọn náà ó túbọ̀ ba nǹkan jẹ́ o ẹ máa rí wọn ìdí nìyẹn tó yẹ ká fi máa kọ́ àwọn ọmọ wa ká máa fi ẹsẹ̀ wọn síbi tó bá dáa ká máa kọ́ wọn láti kọ́ Yorùbá bọ̀ wọ́n ní ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde lóòótọ́ ọmọ mi wàá kọ́ kò ní gbọ́ o Ọlọ́run á fún wa á fún wa tán ajẹ́kọ́ gbà sí wa lẹ́nu Elédùmarè á ràn wá lọ́wọ́ o ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú ẹ jẹ́ ká mọ ẹni wọn ká tó bá ní rin ìrìn àjò láyé ó yẹ ká mẹni tí a bá lọ torí wípé apaniwá nílé àṣeniwá lòdò ẹwẹ ni bá rìn o àyè ṣòro ẹ jẹ́ ká wẹ ni bá rìn téèyàn bá sọ wípé òun lọ bìkan ọ̀rẹ́ ẹni pàápàá jùlọ àwọn èèyàn wa tí wọ́n ti wà lókè òkun ẹ ti fi old friend yín sílẹ̀ láti kọ́ bí ogún ọdún ọdún márùndógún ọdún mẹ́wàá tẹ́ ẹ bá padà ríra ẹ má rò wípé ìwà tó ń hù nígbà yẹn tẹ́ ẹ jọ wà ní old friend yẹn òun náà ló sì wà lọ́wọ́ ẹ o wọ́n ti yí padà o wọ́n ti da nǹkan míì o àwa ni ká ṣọ́ra ṣe o ọlọ́run ọlọ́jọ́ òní á fi ààbò ẹ̀bò wá o a ò ní dààmú o ilé àti ọ̀nà wa ò ní dàrú o a ò ní bọ́ sọ́wọ́ o a ò ní ràrìn fẹsẹ̀ sí tọmọtọmọ o ẹyẹ ni wa ẹ bá wa pín ètò yìí kó kan gbogbo abiyamọ ayé kó kàn wọ́n lára torí pé ẹ̀kọ́ pàtàkì òun la máa rí kọ́ńbẹ́ o ẹ jẹ́ ká wo ẹni tá a máa máa bá lọ sí ìrìn àjò ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni èé ó ti pè mí ibi báyìí ló ní a máa lọ lọ́la ẹ jẹ́ ká ṣọ́ra wa ṣe o a ò ní ràrìn fẹsẹ̀ sí o ẹ̀yin ènìyàn wa ní orí ìṣánẹ̀ eh, yìí ẹ̀ eh, ní orí ìkànnì yìí àwa náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show ẹ bá wa fi èròǹgbà yín sí abẹ́ fọ́nrán yìí ẹ bá wa pín ètò wa ẹ̀yin new subscriber wa a kí yín o ọlọ́run Elédùmarè á pẹ̀lú wa o Odùduwà á wa o láṣẹ Èdùmàrè.